salam now àdìsí tẹ béèrè yẹn eh, ọ̀tọ̀ ni tàdìsí yẹn ń sọ o ebi eh. lásọ látà bàdà lè fájìrì ilá sàjìdàtẹ́yìnì. ilá sàjìdàtẹ́yìn bàdà fájìrì ilá sàjìdàtẹ́yìn yá ni bẹ́ẹ̀. kò sí náfìlà lẹ́yìn tí fájìrì bá ti là àyàfi rákà méjì rákà tẹ́ni fájìrì ntádìsí yẹn sọ nìyẹn o ọ̀tọ̀ ni. alákàbẹ̀rẹ̀ fájírì yẹn lálẹ́ mi náà ń béèrè lé mọ̀ ń béèrè béèrè lébẹ́rẹ́. ìgbà tí àdéhùn kan ti wáyé pé ká má yànnà fúlà lẹ́yìn ìṣọ̀látọ̀lọ̀ ṣubú àti aṣù. àní ẹ ti ẹ ti míìsì ẹ̀ papọ̀ mọ́ra wọn. náà. ẹ ti dàpọ̀ mọ́ra wọn. ọ̀tọ̀ ni hadíìsì tó ń sọ nípa pé kò sí náà fìlà lẹ́yìn irun ṣubú yìí àyàfi ìgbà tóòrùn bá tó yọ tán. ẹ àdéhùn yẹn sọ wípé máa lámúyù sọ lè ràtà tẹ́yìn ìfọ́jú fọ́lìyù sọ líkun máa bá àdá máa tuntun máa tuntun lé àṣàm. ẹ̀tún ẹ̀tún odidi àdéhùn yẹn kà. máa lámúyù sọ lè ràtà. àní láti bẹ̀rẹ̀ àdéhùn yẹn gẹ́gẹ́ gan náà sọ àdéhùn yẹn gẹ́gẹ́ gan lódì láti bẹ̀rẹ̀ dé parí ẹ̀tún kà. àlẹ́ àdìsí tẹ́ ẹ rí yẹn sẹ́. ṣé ìkẹyà àkọ́kọ́ tí mò ń sọ. sọ ti pé méjì ní báyìí. ìkan sọ pé láàṣọ láàkà ń gbádà fàjẹ ìlà ṣàjìdà táyì. now ẹni sùúrù ẹni ẹni sùúrù ọ̀kan sọ yẹn àbí láàṣọ láàṣà gbádà fàjìrì ìlà ṣàjìdà táyì ni now ìtumọ̀ yẹn ni pé. No ẹ ní sùúrù sẹ́ ìtumọ̀ yẹn ni pé kò sí náfìlà lẹ́yìn tí fájírì bá là àyàfi rọ́kà táàlì fájírì ntádìsì yẹn sọ nìyẹn kí ni àdìsì kejì. ìyẹn sọ pé malam yusuf lè rà kàkẹ́ ìmọ̀lẹ́fájú fọ́lì yusuf lè hùmá bá a dà má tètè lè sàmì bàdàmà bàdàmà tẹ́tùlù ṣàms bàdàmà tẹ́tùlù ṣàms now. now all right intadisi yẹn sọ ni pé kò sí eh, eh, ẹni tí ẹni tí ẹtùnkà kìnìkìnì rántí malam yusọ́lì rakatayn al-fajr. malam yusọ́lì rakatayn al-fajiri ẹni tí ó bá tí ì kí rakatayn al-fajiri. fala yusọ́lì huma bada ma tatalla shams. fali fali yusọ́lì hima fali yusọ́. ok fali yusọ́lì huma bada ma tatalla shams. kó yáa yàn án lẹ́yìn ìgbà tóòrùn bá ti yọ tán sún àkọ́kọ́ yẹn ń sọ ìgbà tí àyàn náà fìlà rọ́kà tá ní fadiri gangan pé lẹ́yìn ìgbà tí fájìrì bá ti là ká mọ̀ tó sọ pé a tún yan náà fìlà kìyàmù lélẹ̀ kankan mọ́ kìyàmù lélẹ̀ ti pin ọ̀wọ́ náà fìlà tó wà níta lásìkò yẹn kò tayọ rọ̀kàátà àlìfájìrì rìwáyà kejì wọ́n wá ń sọ pé máńlámù yìí sọ lé malam yusọ́lé ẹni tí ò tí ì kí rọ́kà àtàyèlè fájírì rákà méjì fájírì fálù yusọ́lé yìí mọ́ bàdàmọ́ tẹ́kílù shams kó yá a kí lẹ́yìn ìgbà tóòrùn bá ti yọ tán. sọtiyé. wíwọ̀n pé èèyàn lè ṣe káyì àtìlù masjid nígbà tí alfajar bá ti yọ tó yẹ ti wọ mọ́sálásí náà lẹ́yìn eh, sájídà tẹ́ǹtẹ́ǹtẹ́ rákà tẹ́ǹtẹ́ naam tẹ́yàtùlì mọ́sídìdì mo ti gbọ́ béèrè yẹn gé ń dáhùn. tẹ́yàtùlì mọ́sídìdì nǹkan méjì ló wà fún. alákọ̀ọ́kọ́ fún ẹni tí ó wọ mọ́sálásí tí kìí ṣe àsìkò òun ọ̀ranyàn tọrọ jẹ mọ́ pé ó fẹ́ jókòó bóyá ó fẹ́ ṣe tìlàwà wọ́n fẹ́ kó ṣe náfìlà rákà méjì ìwọ mọ́ṣáláṣí. nǹkan ẹlẹ́ẹ̀kejì ẹni tó wọ mọ́ṣáláṣí tó fẹ́ kí ìrun ọ̀ràn yàn tí ó bá ti sí náfìlà kankan síwájú ọ̀ràn yàn yẹn tó jẹ́ náfìlà rọ̀ wá tìbù kọ́mọ wulẹ̀ kọ́mọ wulẹ̀ jókòó lásán kó ṣe náfìlà yẹn àmọ́ bíi tí náfìlà rọ̀wátìbù bá ti wà iṣẹ́ tí náfìlà tẹ̀yàtùlì mọ́sídìrì máa ṣe ó ti kó sí abẹ́ náfìlà rọ̀wátìbù nígbà tí súnà méjì bá pàdé tí ọ̀kan lágbára jù kejì lọ tó sì jẹ́ irú kan náà ọ̀kan máa gbé ìkejì mì. sotiye now ẹni tó wọ mọ́ṣáláṣí lẹ́yìn fájírì lẹ́yìn ìgbà tí fájírì ti là kò bùkátà sí kó kọ́kọ́ ṣe tẹ́yàtìlì mọ́síjìdì torí pé náfìlà rọ́tíbà wà fún ṣubú yìí tí í ṣe rákà méjì àlùfájàrì tó bá ti yàn yẹn ó ti gbé rọ̀kátà àlùfájìrì bákan náà ó sì ti wà nípò ẹni tí ò kàn jókòó nígbà tó wọ mọ́ṣáláṣí torí náfìlà yẹn the same thing pẹ̀lú asri òun náà ní náfìlà ká tó kí tó gẹ́rọ́ tíbà the same thing pẹ̀lú mọ́gíríbì òun náà ní náfìlà tó gẹ́rọ́ tíbà ká tó kí the same thing pẹ̀lú ìrun ìṣáì so ìrun mẹ́ta ni òní náfìlà kọ̀bùlí ni òní náfìlà rọ́tíbà tó gẹ́ ti kọ̀bùlíyà so nírú àwọn ọ̀run yẹn ṣé mẹ́ta ní báyẹn méjì ni. Ah, ok mẹ́ta náà ni asri magribi àti ishai so irú àsìkò yẹn nọ́fìlà tí ó yàn gbà yẹn ni eh, nọ́fìlà ìkí mọ́sálásí ìkílé ọlọ́run tásìkò òrùn bá ti tó àmọ́ tí wọ́n ti ṣèkọ́ ọmọ kó tó lè jókòó but ibi tí náfìlà ti wà síwájú ìrun ọ̀ranyàn tó jẹ́ náfìlà rọ́tíbà tó bá ti yàn yẹn ó ti gbé ó ti ó ti gbé yẹn sínú. salaam aleykum. jazakallah